إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير كلام كلام الله وخير الهدي لمحمد صلى الله عليه وسلم وشار الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار أما بعد أمة الإسلام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدوك الله سبحانه وتعالى ajẹ́ tó ń bẹ nínú àánú rẹ̀ ìtí a tó máa sọ ní èní kọlọ́wà kọjọ jáde kújí ká máa sọ sínú ìyọnu Allah subhanahu wa ta'ala kúrẹ̀ fi wá sí ọ̀gbẹ̀gbẹ̀ ìtí ọlọ́run Allah subhanahu wa ta'ala gbà lérò láti máa ìtàwọn ni àkọ́kọ́ tọ́lọ́ ń kọ́ gbéyẹ̀wò tí bí ń sàlàyé báwo láṣe bá fìtínà lò òun náà ni ashabul kahf a ti sọ ìtàn yìí ọwọ́ ní àwọn ẹ̀bàd àwọn ẹ̀kọ́ ìwòye tí ń bẹ ní abẹ́ ayakọ̀kan ìtí ọlọ́ọ̀bàbá sọ adára sọ àwọn ẹ̀kọ́ yìí àwọn àǹfààní yìí ìbẹ̀láwáwà insha Allah ta'ala a máa tẹ̀síwájú ní bí abẹ́ ayàbí tí ọlọ́run sọ pé wàílẹ̀ tẹ̀zẹ́tùmọ́hùn wà máa yà àgbòjú na ìlọ́lọ́ fa'ú ilẹ̀ ìkáfíyàn ṣe lọ́kùn rọ̀bùkùn mẹ́rọ̀ mẹ́tì. Àwọn orílẹ̀ subhanahu wa ta'ala tó dín ṣe àlàyé fún wa ìpé àwọn ashabul kahf nígbàtí wọ́n ti dàmú rẹ̀ ìpé àwọn kú nínú ìlú kú lọ́dọ̀ ọba kú ní ọ̀dọ̀ àwọn aráàlú Allah subhanahu wa ta'ala òun lọ́tọ̀ sọ́nà ní ẹfi nígbàgbọ́ ẹ̀sà fún ni nígbàtẹ́ ti wá jù ike ẹ máa kóòlù wà máa yá àgbòdó min dunillah ẹ̀yẹ bá kó fáwọn tí wọ́n ti òsà tí wọ́n ti nǹkan ọlọ́run ọba àti tí wọ́n ṣe náà ẹfẹ́ pa wọ́n ti tí wọ́n sí nǹkan tó ẹkún ó sí Allah subhanahu wa ta'ala ẹkún ọjọ́ sí fún ọjọ́ sí fún fáwù ilẹ̀ Allah subhanahu wa ta'ala wá pa wọn láti wípé ẹ̀yin ẹ lọ wà níkà ẹ lọ wà níbi ọ̀gùn ibi abẹ́ òkè kan kẹ́yìn ọmọ wọn sin ọlọ́run ọba yí ń bẹ̀ kẹ́yìn òdájú wọ́n ti sáàdì láti wọ́bẹ̀ lọ nígbàtí a fẹ́ wọ́bẹ̀ lọ wọ́n wá bẹ ọlọ́run ọba pípé rọ́bàní àtìnà nílà lóǹkà rahma wà rọ́ṣàdá wọ́n ni ọlọ́wọ́ bá ọ̀ sàánú àwọn fún àwọn láàánú ẹ́n alámọ̀rí àwọn báwọn gbé tí rọrùn fi mọ́ náà tọ́gbà alámọ̀rí àwọn àwọn gbàdánà àwọ̀ tí ó ti tẹ̀ láti ọlọ́run ọba tó ti wá bá wọn tó lọ́run ọba lọ́sọ́dá tó ti fi nù wọn wọ́n dẹ̀ ṣe bẹ́ẹ̀ ọlọ́ni yá ìṣòro lákùn ọkùnkùn ní rahmatu ọlọ́run náà wá fún àbẹ̀lọ́pàá Allah subhanahu wa ta'ala gbogbo dáadáa káwà náà tọrọ níwájú ọlọ́run ọba tó tún jẹ́ dáadáa wájú ọlọ́run náà kọ́lọ́lá kò fi lẹ́nu kọ̀kan lọ torí pé kéèyàn bẹ lọ́run ọba tó kọ́rọ̀ ọba dáyàn lóhun ọlọ́run ọba wọ́n bẹ̀ ọlọ́run ọba dẹ̀ tó ṣe ìkẹrẹ náà kò أنه لا آخرة تقدم على آخرة الدين نعم وما يعني نسي لما يقول kò sí ìbánitàn kan àṣepọ̀ kan tá máa tì síwájú ìbániṣẹ́ ẹ̀sìn tí ẹ̀ bá ń jọmọ̀ ya oúnjẹ bí a lè gbé lórí títẹ̀sìn tẹ́sìn bá ti tòyàn papọ̀ ó tòyàn pọ̀ nìyẹn tó bá separate yẹn tó separate yẹn náà nìyẹn ẹni lóhun fẹ́ sí òsà òun fẹ́ sí ẹlùmí lẹ́yìn ọlọ́run bá òun fẹ́ ṣe bídíà òun fẹ́ ṣẹ̀ṣẹ̀ òun fẹ́ dáná àjọ́sùká ọmọ ìyá mi ní ẹgbò láti ṣe ajọ́ ọmọ dáná mẹ́rin ní ó agbèsẹ́ bẹ̀tẹ̀ ní ọba ti ya títẹ̀sí títẹ̀sí àwọn tí ń jọ tájọ ní tájọ sí ọlọ́run bá ní àwọn àyẹ́ náà lájọ máa bá ti tọ́lọ́run ọba lọ lópin ìgbà tó mọ̀ yá bí ní bá lóhun òṣètọ́lọ́run ọba àbẹ́bí ẹni lóhun ìṣètọ́lọ́wọ́ ọba kọ bá ìjọ pé ìran tó jìnà ni àjọ ríra wa láti máa ṣètọ́lọ́wọ́ ọba nú àwọn ẹ̀kọ́ ta kọ́ nìyẹn ẹni báwọn ilé ìwọ́n wá láti dílé ọ̀tọ̀ọ̀tọ̀ kódà àwọn òmọ́ra wọn ríwò ló mèrò gbà sí mẹ́lẹ́mì ara wọn wọ́n tẹ̀jọ jòkó gẹba ti sọ nínú tàwọn síwájú so wọ́n dìsáìdì láti máa sin ọlọ́run ọba lọ́kàn ṣoṣo láti fòta sílẹ̀ ẹ́ wọ́n ṣe papọ̀ nítorí tọ́lọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba ló dà wọn pọ̀ àwa náà lè nìí àwọn ọmọ ìyá tẹ́sìn ọlọ́wọ́n ọba àgbọ́yé òdúdú bá dà wá pọ̀ àwọn àyín náà lájọ máa ṣe dáadáa abínibí wa tó bá ní káwá ṣe ìranù àyí tí a lóhun ní àwọn ẹ̀kọ́ta àkọ́ni wà sí وأن البراءة واجبة من القوم الكافرين نعم ká bọ́ àwọn kèfèrí bí a ah, ẹ̀yìn kèfèrí àwọn ọba ní ṣe kèfèrí ní ọ̀ràn èèyàn ni

ibi lè ṣe kúfù kò sí mọ́rẹ́lẹ́gbà àìnà kúfù dáàwà ẹ́ ìpẹ́lú ní lẹ́yìn ọlọ́run ọba ẹ́ ṣírík kúfù ẹbọ ńlá ni yóò kùrì jù sọ nígbà òmìnà mílà yóò yọ ẹni bá ṣe kò nú ẹ̀sìn Islam straight ni náà tàbí mùsùlùmí kẹta ẹgbẹ́ inú àjọ ọkàn rẹ̀ ló ń gbà pàlì pẹ̀lú ilẹ̀ ọ̀nà ọba ṣírkù ní ṣe yẹn àbíbájẹ́ ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run ọba ṣírùkù ní ẹ̀ a kò gbọdọ̀ fi sẹ́lì bẹ́ẹ̀ àwọn èèyàn tó bá ń ṣe bẹ́ẹ̀ ọbájọ́ kó kọ ẹ̀sùn yá ń ṣe ayọwọ́ yọsẹ̀ kúrú alámọ̀lẹ́yàn لمن خشي الفتنة في دينه من الخلطة tí kéèyàn yẹ̀bá kọ́tàgbà kókò fún ni ẹ́ àfẹ́ni ah, bá bẹ̀rù fìtínà níbi ẹ̀sìn ẹ̀ yóò tàkété tí fìtínà bá dé èyí torí bọ̀ ẹ́ tó bá ẹ̀sẹ̀ṣà tó bá ikú níbi ẹ̀sìn ní kéèyàn wá yẹ̀ bá nítorí pé fìtínà wà kò míngù kò darapọ̀ máwọn tí wọ́n ń ṣe ìbàjẹ́ yìí ó lóore jù kó lọ darapọ̀ lọ torí pé fìtínà níbi ẹ̀sì ní ẹ́ òdodo kama pè nírọ́ irọ́ kama pè lódodo kama àwọn èèyàn ìbàjẹ́ kama àwọn èèyàn kó ń ẹ́ fìtínà yìí kò sí fìtínà tuntun so fìtínà yìí ó ju kí wọ́n máa parẹ́ nínú lọ torí bọ́ máa lọ́wọ́ tí wọ́n lè ní fọ́ra náà أصبح الكهف على بيته أفه من قصور الأرض نعم الكهف ibi ọ̀gbọ́n táwọn ẹni yìí lọ wà ẹ́n lérí bó ṣe púpọ̀ tó a ọgbà àwọn ọ̀fẹ́ fún wọn ju ẹ́ palace àwọn ilé ọba tí ń bẹ ní orílẹ̀ lọ torí kíni torí ṣe wà náà wà ọrọ̀ ẹbẹ́ mi ń bàtà kí ní dúnìyà ó tún dáyé ju àwọn ọgbà ọgbà gáyé tí ń bẹ ní orílẹ̀ ayé lọ ìrìnà ń tẹ́kẹ̀rọ fi hìrọ̀ rahmatullah torí kí ló fà torí pé àánú ọlọ́run ọba fún kásíbẹ̀ wọ́n tọrọ àánú ọlọ́run ọba ọlọ́run já wọn lóhùn ẹ̀yin lẹ́ tọrọ àánú ọlọ́run òun ti fàánú rẹ̀ ká sínú fúnbẹ̀ fún yín òun ti fi àánú mú yín dáàrù sínú òkun tẹwà yẹn bí wọ́n ti tọrọ òun náà lọ́nà ti kan ìdí eléyìí náà ló jẹ́ kí kí ni o ló jẹ́ kí ọlọ́ọ̀bà lásán náà ta ló jẹ́ kí ìbẹ̀ ọgbà wọn láyè òun ni pé ọgbùn yẹn o ó fẹ̀ fún wọn ju kí ni o ju ìrílẹ̀ ayé lọ ju pálásì ayé lọ nítorí pé àwọn ọlọ́ọ̀bà wà فالعبرة بطاعة القلب بطاعة مولاه لا بطاعة المكان أو ضيقه òun ní pé ìwòye sí ni pé bóò lọ́kàn yẹn ṣe fẹ̀ tó ìgbádùn oníbẹ̀ẹ́nà ọkàn yẹn bóò ní ṣe wà ń bẹ̀ tó eléyìí ni nǹkan ní ìwòye sí kìí ṣe bí ọkàn ṣe fẹ̀ fún ìtẹ̀lé ti Allah subhanahu bọ́kàn ṣe gba ìtẹ̀lé ọlọ́run ọba láyè èyí òun ni ìwòye tí ń bẹ́ẹ̀bẹ̀ ẹ́ kìí ṣe bí ààyè ṣe fẹ̀ àdúgbò ṣe fún bí ẹ̀bá tẹ̀lé tọ́lọ́run ọba kò bá ẹgbẹ́ yóò jòkó nílé ó fi mọ́ ibi tó ní ọgbà láyè láti sùn àbí láti dùbúlẹ̀ tí ọkàn bá ń ṣe tọ́lọ́run ọba kò ní mọ̀nira fífi ọkàn yẹn ni ìwòye tí ń bẹ́ẹ̀bẹ̀

Wàmàn àwà ìnàmọ́hì àwà. Ẹni bá àtàlà sọ́dọ̀ lọ́wọ́ ọlọ́run gbà. Wàmàn tàhámàlà bílá fi sẹ̀bí ìmọ̀rọ̀dọ́tí. Ẹni yóò tí ó bá gbàgbà mára tó gbé ìyẹ́fẹ́rẹ́ mára ní ojú ọ̀nà àti máa wá ìyọnú ọlọ́run ọba tàhámàlà bílá fi sẹ̀bí ìmọ̀rọ̀dọ́tí àti rí ìyọnú ọlọ́run ọba ó wá gbàgbà mára wọ́n bú lọ́tún ó kọ́ tí ti tí ẹ̀ òun ń lẹ̀ mọ́ lọ́tún ló sì ọwá gbà gbogbo ẹ̀ mọ́ra wọ́n ti ń sùta àtẹ́kùkọ̀ iṣẹ́ fi sàwọn ànẹ́bí ọlọ́run ó sàkó gbẹ̀ mọ́ra nítorí pé ń wá ìyọnú ọlọ́run ọba Alámọ̀rí rẹ̀ àti bọ̀tán rẹ̀ ó já àti kòtò káàrùn owó àwọn ẹlòmíì tó ẹ pé wọ́n ṣe dáwà nílẹ̀ Yorùbá àrí ìtìyàn lẹ̀ lókò àrí ìtìyàn wọn wa ta'ala ó padà jẹ́ káàtì bọ̀tá wọn dáni ló dí wọn dáadáa tí ń bẹ lọ́dọ̀ wọn táwa náà ní tàbá ṣe dáadáa jù wọ́n lọ tàà jù wọ́n lọ ká mú ẹ̀ ní òdodo jù wọ́n lọ ó dáwà lójú pé ẹ̀san tó lọ ma ń sanfẹ́ ní bá ṣe jù wọ́n lọ ẹ̀san tí wọ́n nù ẹ̀san ní yóò jù tí wọ́n náà lọ ẹni bá ṣe dáadáa ká lọ wo ìtàwọn ẹni tíwájú náà nínú Islam pẹ̀lú àwọn anẹ́jọ́ ọlọ́run àwọn sọ̀hábà tí wọ́n الله سبحانه وتعالى تقول وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف أنشر لكم

iṣẹ́ ẹgbú tí ń ṣe èyàn ní oníkòrìra fún fẹ̀yìn ààrẹ ìlàdí ìfẹ̀húnwà àkóhù in tó bí ní kòrìra pàápàá a ohun ní kòrìra fún ṣẹ́ ṣe ni mo dislike o àmọ́ iṣẹ́ burúkú tó ń ṣe yìí ni tó bá padà ẹ́ fàhúwà kú kàfìtì ọmọ ìyá rẹ̀ náà dẹ̀kún ní ṣe náà mùfàrọ́kọ̀tún abẹ̀dáàdì àn àmáàkiri màásíyà nínú àwọn ń ta kúkọ́ lábẹ́ àyà ilé tọ́lọ̀ bí sọ ń pa àwọn aṣọ àbìká kí èyàn gbé ara kúò nínú àwọn kí o kúò láwùjọ bí kẹ́ tí ń kó kó sápò ń bẹ́ kó yẹ̀ bá bí kẹ́ tí ń dáràn ẹ̀yìn ti mùlúdí bíbá bíṣẹ́ ti ń dáná nì ẹ̀ ń pípè sí bídí àbíbá ẹ̀ bíṣẹ́ ti ń dáná nì ẹ̀fà ìyẹn sógun bíbá ẹ̀ bíṣẹ́ ti ń dáná nì ẹ̀yìn ẹ̀ṣẹ́wò ẹ̀sọ̀ tí ó tẹ̀lẹ̀ lọ́la bíṣẹ́ ti ń dáná nì ẹ̀yìn ṣe secret court ẹ̀ ń pè lẹ́gbẹ́ súnà gbogbo àwọn ọ̀rọ̀ tẹ́ ń dáná kí wọ́n wá kú ní abẹ́ ibi táwọn ti ń ṣe yẹn nàám rọ́ọ̀ṣẹ́tún rọ́hàtò lè kùlú ìfọ̀kànbalẹ̀ ìbalẹ̀ míni ẹni tí bá ń darapọ̀ máa wọn níbàjẹ́ ẹ̀mí rò níbalẹ̀ yóò padà kó sínú bàjẹ́ yìí bákan náà yóò tún jẹ́ kí ìdóṣinṣinṣin yóò tún ṣe fún ẹ̀mí ní òkùn ìgbà tí ẹ̀ bá yẹ̀ bá fáwọn tí ń ṣe ìyẹn kó mẹ́ so yóò jẹ́ ìfọ̀kànbalẹ̀ ní bó ti ẹwù pé tí ìbá ń bẹ nínú bàjẹ́ ó bá wọn ṣe o àmẹ́ni tó bá mọ̀ òdodo tó dẹ̀fẹ́ sin ọlọ́run ẹ̀mí ìlú ní balẹ̀ ìgbé bá ti ṣe bàjẹ́ ẹ̀mí ìlú ní balẹ̀ mẹ́ àbájẹ́ bá ń tí ẹ̀bá yẹ̀ bá bóyá wọ́n ní sáìtì ẹni abújẹ́ ìdíbẹ̀ ló bá wọn pé ìbàjẹ́ ni wọ́n ṣe ìwọ́ kó ń bẹ́ ó ti ẹni tẹ̀tẹ̀ mọ́ lóhun kọ́ntú ẹ̀mí ẹ̀dà bó ń ṣe kíníkan lókè ìgbà tó rí pé ó lè ṣe nǹkarùn-ún kárùn-ún kàkó ṣe káàmì káàmì ó túnmọ̀ fi ọ́sẹ̀ rí ni tó bá rí bẹ́ wáyé ẹ̀bá eléyìí lóore yóò ní fọkànbalẹ̀ yóò jẹ́ fọkànbalẹ̀ fẹ́mi rẹ bákan náà kọ́ yóò dẹ̀ tó jẹ́ ìfẹsẹ̀múlẹ̀ fún ẹ̀mí rẹ̀ ẹjá wo táwọn sọ áfíríkà fi ṣe nígbà tí أطمعت صور بتتواجه ربما تكون سعادتك في كهر وشقاؤك في قصر níjọ́ mi ọlọ́run ọba lè fi oríire rẹ̀ síbi tó fún bóyá ṣe tó ń ṣe tó fi ń jẹ tó fi mọ́ tó lè ní oríire rẹ̀ ó sì ṣe pé yọ pé ìlọ́nà ń gbé ìgbàjú tó nira ni ibi tó wá rùkọ́ rọrùn yẹn ó sì ṣe pẹ́jọ pé nǹkan tí ń bẹ̀m̀bẹ̀ ọ̀dá oríire lè wà níbi tí ó ibi tó fún lè ní kábúrú ó nínú palace ẹwà àwọn ìyẹ̀tún bẹ nínú àwọn ọmọ ìyá ẹlòmíì bọ́yá yàrá kan lọ́rẹ̀jì ní sinọ́ọ̀bá pẹ̀lú àwọn onímọ̀ níbẹ̀ ẹ̀ẹ́n yá yọlọ àmọ́ bí tí ń gbé fún ẹ́n ó ti ti pàjọ pé pálásì lóde láti kẹlọ kò sábà kankan lágbègbè rẹ̀ erigbú bẹ́ndì tí pálásì wà torí pé àṣẹ ìtọ́nù máa lò áhẹ̀ pàmá ní ìpín àbà ìsúná ń bẹ pẹ̀lú ẹnìkan tó bá ti pé méjì yóò tún jìnà so èyàn lè wà níbòmí kọjọ pé

tẹ bá mú 500 ní àlọ́ gbogbo ẹ̀yà àtà fámílì yẹn ọjẹun ẹ̀hẹ́ àwọn ọ̀tí àmọ́bí tí ń sọ yìí kò lè rí tọ́lọ́wọ́n bá ṣe mẹ́ àwọn ibi tẹ́rẹ pé ibi tẹ́rẹ pé owó lánlá ní ọ̀nà yìí kó tó jẹun kó tó lóṣẹ̀mí ọlọ́wọ́n bá rọrùn pọ̀ mẹ́ ẹ̀hẹ́

ìsìláàmù rẹ̀ fàtàn ni àbí súnà rẹ̀ kọ́lọ́mẹ́jì kọ́ tẹ̀lẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa torí pé ìbẹ́ni ni ìgbàgbọ́ máa ń lékún ìbábẹ́ni bú ní àti kí ọlọ dáwà kò ní mọ́gbà tí yọmọ yòrò jẹ́ díẹ̀ náà لكن الوحدة خير من الجري في السوء àmọ́ o ká wá dáwà gan-an ó lóore ni kòrónà bá ó dájú kó dáwà lọ ọ̀wárẹ́ ni rẹ ní búlò ní àkó dáwà sàn jù kí ọlọ́mẹ́ ní bú ní alábàání lọ wà láàrín ṣẹ̀rẹ̀ ìlà bàdà fìyà níbi amri rabbani kò sí ká lọ dáwà níbì kan ẹlùmí kò rẹ́lùmí ma tí ó fi jọ máa sin ọlọ́run wa ilé yìí burú tí wọ́n lè wọn mọ́ súnnà lè ní ẹ́ kódà àtúbọ̀tẹ́lù ní ìpadà jásí pé ní padà ń bẹ̀bọ̀ tó padà darapọ̀ máwọn ẹlẹ́bọ̀ nígbàtí ò ráwọn mọ̀yá bá rìn mọ́ ẹ̀dàkùn a bá fẹ́ lọ a a eléyìí ṣe pàtàkì púpọ̀ jùkọ́jọ pé a dáwà bí kan tẹ́sìn ó fi wá lọ lọ náà jọ pé alábáyìnrí òun ni best sàbáwá rí kádáwà ó yájú kí awálàbáyìn burúkú lọ ìdáwà kò dá nígbàtàbá alábáyìnrí ju انتشرت الرحمة في كهفه فلا تستغرب بكنا يدوى الشرعي الاعتزاز الشرعي يدوى تجتي شريع يولي سنة àyàfi ẹ́ tí ìgbé òfin ọlọ́run ọba dúró ọwá gbófin ọlọ́run ọba dúró wá ní àkòsáyì fún abó kan fìtínà ẹ̀ẹ́ ilé ìrìn lọ́sẹ̀ kan kí ọlọ́dáwà náà إن انتشرت الرحمة في كهفك فلا تستغرب táàrùn ọlọ́run bàbá ti wá fún bá tó ti wá bá ọ láyé ibi tó bá wà kò bá sí ní ọ̀gbùn lọ bá wà mẹ́ náà mẹ́ṣe ṣe mà ẹ́ mẹ́ṣe ó yá ọ lẹ́nu náà إن أمر الله قلبك ألا يخاف

علمتنا سورة الكهف أن رحمة الله قد تكون في أعتم الأمات وأضيقها nínú tí ṣúwọ́tò káàkiri في kọ́ wa ní مبا، àánú ọlọ́run ọba وابني، tó bá ti wá bá ní ó lè wá bá ní láàyèká ìdí ìbá wà ní àánú ọlọ́run ọba ti lè wá báyàn kò bá jọ wípé ibi tó fún jù lórílẹ̀ ayé lèyàn wà kò sí tó kàánú ọlọ́run ó lè sàn nílẹ̀

Allah subhanahu wa ta'ala ló pa wọ́n láṣẹ ẹ máa lọ sínú káà tẹ́ bá ti jẹ́ bẹ́ẹ̀ àna ọlọ́run bọ́ wa bá yín bẹ́ẹ̀ náà rúbà káàkiri sí ìfà àdásúwá ṣubú mélòó mélòó ibi tó fún mélòó mélòó náà gùn tó ẹ pé erí ire ló kún bẹ́ẹ̀ náà wà rúbà bí i fi ń wáṣà kan ní ìpínlẹ̀ kúsù mélòó mélòó ibi tó wá fún yìí tó ẹ erí burúkú àti fún pípé tí ń bẹ nínú pálásì ní láàtún ọlẹ́kọ̀ọ́ ìdí ìfẹ́ àmá àti ìwọ̀n àṣùwà rẹ̀. má ṣe bẹ̀rù wípé àyè tí gbọ́ èèyàn tí nílé lọ́fẹ́ ẹ̀ àyè tí gbọ́ olùlétọ̀ ń fẹ́ kọ́lò ń gbé olùmọ́tò kọ́ tó fẹ́ kọ́lò ń gùn abóòtí فادسه نعم إذا كان الله معك رحمته تنتشر حتى في الكهوف والأماكن ذي ضيقة آه má bẹ̀rù lókè ìgbà tọ́lọ́run bá bá ń bẹ pẹ̀lú ẹ̀ àánú ọlọ́run bọ̀ wá bọ́ kò bá فأووا ya Allah subhanahu wa ta'ala ó fi mọ̀ wọ́n ipé mọ́ lọ sínú káà anú ọlọ́run bọ́ bàbá ń bẹ́. Kẹ́ẹ̀nù fi tọ́kùnrin. Àwọn ilé ìjì ọmọ Fàtọ́rù ìlà kẹ́hùn Wọ́n padà wá jẹ́ bí pé inú ọ̀gbọ́n ni wọ́n ń gbé. Máa lọ́rùn kúlù ṣe ìfàsí. Ọlọ́run ọba lè díẹ̀ bá ti ń bẹ pẹ̀lú ọlọ́run ọba, pẹ̀lú ìmọ̀ ọlọ́run ọba, gbogbo nǹkan dìn tí ó fẹ̀ fún yàn. Rúbà amúrin tọ́rọ fí ilẹ̀ علمتنا سورة الكهف سورة الكهف في النواة ألا نستشرف للفتن انت فتنة ني àìgbà fìtínà láyé nígbà tí fìtínà bá ń bọ̀ àti tí fìtínà bá dé èyí tẹ́ níje fìtínà èyí lùlù mọ́jú lọ òun wẹ́yẹ fún fìtínà fìtínà èyí fẹ́ fìtínà èyàn máa ń pa náà ní àìdákun ààrín tí ṣúwọ́pì káàkiri fi mọ̀ wá ní ẹ̀ ìgbé tó ní fìtínà yóò ṣe kú eré tí èyàn máa ń sánù tí fìtínà bá ti ń bọ̀ láwùjọ eré ni ò tí mọ́ fọ́pọ̀lọpọ̀ ọ̀dọ́ lẹ́nì kí fìtínà ṣẹlẹ̀ ní sáà máa wọ ọ̀dọ́ nù kó sáà kí wà láwùjọ ṣẹlẹ̀ bí kó ọkọ̀ tí àwọn bàbá wọn kún sọ àwọn kẹ́kẹ́ sọ wọ́n oríṣiríṣi káta dákì ti rẹ́lẹ́ kí gbogbo ọmọ wá wóyè wọ́n máa lọ wọ́n máa bọ̀ mẹ́ oríṣiríṣi lómi ọmọ post títí tí náà sáà le kọ́dà ìlúmí rò pé títí náà lè gbà ní wọ́n pè súnà ní ó tàà máa dáwà alálẹ̀ súnà tẹ̀ ní ẹ pé kó máa dáwà tó ń gbà pé súnà ní lọ́dọ̀ ti dọ̀wọ́n nìyẹn eléyè ṣe súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam eléyè súnà Islam tó lálàáfíà látọ̀dọ̀ àwọn ẹni àná ṣe dé ní ẹ́ níláàká ìgbẹ̀ láàká òkùnkùn sí wàhálà ìjíláàká ìwà gẹ́gẹ́ pẹ̀pẹ̀ sí ní gíní o lógbò nǹkan kọ́ ni nǹkan tí a pè ní nǹkan dáadáa a sọ pé òun ni a máa wá polongo a máa a máa wá gbé wa ilé yọ̀dá nínú nǹkan tá kọ́tẹ̀ nínú suratul tí suratul Kahf fi mọ̀ wá òun ni kí ni o ká má ṣe máa gbé fìtínà lárugẹ ká má ṣe máa promote fìtínà na.

ìtọ́ hàn bẹ́ẹ̀ ni àti ìtọ́ pamá tó lóore jù fẹ́rú òun náà ni kó jìnà sí fìtínà kó dẹ̀ máa pa ní fìtínà níbikíbi tó bá wà. rúbà amrin tàrọ̀ sí ìhìlẹ̀ àláàkà fi àyàtì wà fi ṣàkí ìpàtì hùwà sábàbùn sí sàádásì. a mélòó mélòó inú nǹkan tá a tó rí kọ́ nínú sọ́ọ̀tù káàfì yìí ni kíni o nínú tàwọn ẹni dáadáa tọ́lọ́run lóyìn wọn fún wa yìí mélòó mélòó àlámọ̀rí tí wàá rí pé a ìpanu dé nínú sẹ̀mí rẹ̀ tó rò pé kò sọ́nà àbáyọ àfọ̀dọ̀ ọlọ́wọ́n ọba mélòó mélòó èyí tó mọ̀ rí pé áà ah, ṣẹ́sẹ̀ níbẹ̀ tó kù mọ́lẹ́yìn báyìí فإذا هو الاعتصام بالله ah ronú sí ìfẹsẹ̀múlẹ̀ àwọn ọ̀dọ́ àṣọ́hábùl tí wọ́n dúró tí òdodo wọ́n dúró ti tawhid wọ́n jìnà sẹ́bọ wọ́n gbéná wojú àwọn tí ń sẹ́bọ tí ó déwájú ọba aláwọ̀ òní pè nǹkan mí lẹ́yìn ọlọ́run ọba Allah akbar mélòó mélòó ẹlòmí bẹ̀rẹ̀ pé ìwẹ́lò wọ́n jẹ́ ń pálé ní pẹ̀lú agídí ìfẹ́nú àti àbábáwà yóò ní parun àti à ń gbọ́ káàkiri sí wà ní oníréyàn má ìfẹ́ pẹ̀lú mí lẹ́yìn ìdílé mi ìdílé oṣù fí mo ti jáde ah, àwà àfẹ́lé ilẹ̀ wọ́n ti sọ́dọ̀rọ̀ dílé òsàní mélòó mélòó ìdí súnfí kó sílé lè lọ́rọ̀ pé ẹbọ ni àbàbá wá ń ṣe ò túnmọ̀ sí pé káwọn ọmọ sí ń so táwọn bàbá bá fà ìmọ̀kan ṣe tọ́lọ́n bá gbà àwọn bàbá alẹ́ pẹ̀lú pọ́lọ́n ọlọ́run yọ àwọn bàbá pẹ̀lú àìmọ̀kan lọ́wájúwájú ọlọ́run àmọ́ bọ́yọ́lọ́run ó yọ wọn pẹ̀lú àìmọ̀kan yìí bóyá àwọn náà ṣe fẹ́nú ni ìfẹ́nú gbọ́dọ̀ wá dópin lórí ẹnìkan torí pé oúnkálukó dásàrí wọ̀ ni oúnkálukó náà dẹ̀ dẹjọ́ já ni yóò jẹ ẹjọ́ rẹ̀ jẹ́ níwájú ọlọ́run ọba fún jẹ léyìí níjọ́ wọ́n bá ń béèrè nípa ọlọ́run ọba ẹ́ tó ń pẹ̀lú nípọ̀mọ́ ìjẹ́ bá ń béèrè lọ́wọ́ ẹnu sàárè kò sẹ́rì ẹgbẹ́ ọlọ́run kan tó wà sí àwọn tó jọ pé ọlọ́run mú dúró gẹ́gẹ́ àwọn sáàbù káàfù yìí wọ́n dúró sí tawhid ẹ́ káwàrù ní sí ìfẹsẹ̀ múlẹ̀ wọn tí wọ́n dúró tẹ́léwájú ọba níbi pé ọlọ́run gẹ́gẹ́ pé wọ́n bá gbọ́n àlà kò lóbìnrin awa ọlọ́run ọba la jẹ́kẹ́ mi wọn strong lágbẹ́ mi wọn mú la jẹ́kẹ́ mi wọn lágbára ọwọ́ yìí náà kò lóbà họ afẹ́ mi wọn lágbára ẹ́ afẹ́ amú ọdún wọ́n fi ń fi ìròyìn ọlọ́run ọba ẹ̀sìn ọlọ́run ọba nílẹ̀ déwájú ọba pátápátá ọba rọrùn ní fìtínà fi dé lọ́lọ́run fi ní kí wọ́n yẹ̀bá fún wa ìyẹ̀bá tí wọ́n yẹ̀bá fún wa lọ́lọ́run wá sọ di fún wa so kárùnún kí ló kún fáyìn ìdóṣe tí wọ́n yìí òun náà ni ìgbáralé ọlọ́run وأخذ الأحباب المنجية. Orí àti ìbá ti lè mú ìmú ọlọ́wọ̀n ọba Allah subhanahu ta'ala ìdí ọmọ ìgbáralé ẹ́ èyàn ti mú àokùnfà tí láyàn fóònù fìtínà tó bẹ́ ti lè dìrọmọ́ tó gbá gbogbo ni gbogbo eléyìí nìkan tí a mú lábẹ́ àyà tí a kà sátọ́lọ̀ ń pàwọn láti pé fáwọ ilẹ̀ ìkàfẹ́ yá ń ṣòro lákùn ọgbọ̀kùn mẹ́rọ ahmadi àyà tó wá tẹ̀lé Allah subhanahu wa ta'ala sọ

tó bí wọ́n ṣe wà lójú oorun yẹn Allah subhanahu wa ta'ala wọn torí pé 309 years òun ni wọ́n lò nínú káfí tí ò sí ìyàtọ̀ ní bẹ̀ torí pé lọ́nà Kùránì Kùránì láàmọ́lẹ̀ ni náà Allah subhanahu wa ta'ala wá ń sọ fún àníbà Muhammad sallallahu alaihi wasallam ń dátàlì yẹ̀mí Allah subhanahu wa ta'ala ó kọ̀ntrọ́rùn fún wa òun kò ní gbẹnu ọ̀nà wọn wọlé wọ́n ní ẹnu ọ̀nà ibi táwọn àṣàbì káfíwà ó fèsì òun ni tóun bá tó á lọ wọ̀ yóò tó ṣe dédé wọn ọlọ́wọ́ ní tóun bá yọ ẹ́ tẹ̀mí àbábìhí òun ó tẹ́rí kù níbi ojú wọn bákan náà lọ kàkà kó tó gbójú wíńdò wọlé kó wù ó fi máa ṣe wọ́n léṣe ẹ́ Allah subhanahu wa ta'ala tó protect wọn òòrùn tún ní wọlé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala wá ti kí ẹ́ afẹ́fẹ́ nínú ìgbín tí wọ́n need kọmọ wá bá wọn ẹ́ wọ́n hùn bèbí lídà ìmẹ̀ni wọ́n bẹ níbi abẹ́ bòjí tọ́lọ̀ ọba Allah subhanahu wa kí wọ́n máa wà lọ láwọn ọdún tí wọ́n lò tábúrú òfin ní ṣe wọ́n dìde atẹ́kùn tí wọ́n ní ọlọ́ni kọmọ lọ bá wọn tọ́lọ́wọ́ fi pìrìsáàfù bọ́dì wọn tí wọ́n tún fi rí ìlò lẹ́yìn ìgbà bá jí tán Allah subhanahu wa ta'ala ṣe léyìn Allah subhanahu wa ta'ala wá tó wọ́n sọ wípé ah, wọ́n wọ́n fi fẹ́jìwọ́ ti mìnì wọ́n bẹ nínú ìgbàyé ìgbàyé ń bẹ atẹ́ẹ̀lẹ̀ fún wa nínú ibi tí wọ́n wà yìí ah, káàf tí wọ́n wà yìí wọ́n fi fọ́júwọ̀tí mìn àyè gbà wọ́n bẹ̀ Allah subhanahu wa ta'ala olóhun fi gbà láyè tí rẹ̀ fún wa kò fún mọ́ wọn ọlọ́run lóhun fún mọ́ wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pé dhalika min ayatillah a inú àwọn àmì ọlọ́run lè yíwá pẹ̀lú yìí kọjá ń tẹ́ dánìkan lè ẹ̀dánìyàn lè ṣe agbára ẹ̀dá kan ká àfàlọ́sùn àtàwọn tó ní gbogbo nǹkan wọ̀nyí lọ́dọ̀ pé ẹni òun bá wá fi mọ̀nà fọ́wọ́lì mọ́hùtẹ̀dì akíkọ̀tẹ̀n fọ́wọ́lì mọ́hùtẹ̀dì hakan ẹni tó wùn bá fi mọ̀nà ó gán lẹ́ni tó mọ̀nà ní ti pàápàá ilé ah, yìí mú mi rántí arákùnrin kan ayéyínà ló ti wá bá ní ó ní níjọ́ tọ́lọ́run ó sàmọ̀nà ẹ̀dọ́ ọlọ́run gun òpin wọn kódà àfáà kan sí níjọ́ tí ìmọ̀nà ọlọ́run bọ́ wà bá òun kó wọ́n máa fi súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam ilé ọtí lòun wà bóhun ṣe mú tí làwọn ọ̀rẹ́ òun mú ó ní ìkẹ́ gánà bọ́tẹ́ ní òun níta àà òun wá máa dáìrànù lọ báyìí a ó máa já kóhun túbà lọ sọ́dọ̀ ọlọ́run àni tó yẹ kóhun wà kọ́ lílé yìí ìwọ mùsùlùmí ó dẹ̀ tún wà láàrin ibi tí ó tún òun dẹ̀ túbà lọ́kọ́ lọ́n forí jíun ó lọ́n forí jíun ó ní bóhun sí lọ forí kalẹ̀ lẹ́ẹ̀kan náà nìyẹn dídìde tó wó dìde báyìí ó láwọn yòókù ń sọ fún àpọ́ta ó ti yó ọdí ti gbá mú ó rárá lè rẹ̀ ó rárá lè rẹ̀ ní forí kalẹ̀ ọtí ń bá ní o olóòrùn dẹ̀ gbọ́ báyìí ká ẹ̀ mẹ́tí ṣeun alítọ̀ sí ní ibẹ̀ ṣe wà yìí bó ṣe gbéra nìyẹn ó ní ẹni wọn sọ fún pé kìí ṣe bí tó lè dúró sí sin náà ọba níbi tí gbogbo àwọn èèyàn yíwà mọ́ lọ sí tẹ́nìkẹ́ kan tí ní táwọn èèyàn kan kò tí ní mọ̀ náà gbogbo àwọn mọ̀tí ìran bóhùn sí kó wá sí agbègbè nìyẹn tí tó fi kó dé ibi tí àwọn èèyàn tí ń sin náà bá wà súnà ti tiẹ̀ ó lè sọ yóò sọ yà pé alóhùn ṣe súnà ọlọ́run kàn mú àánú rẹ̀ wá bá wọn ó lọ ṣe wọ́n ṣe ní ẹ̀ kò wá jẹ́ tuntun bó ti ti bá àwọn sáàbùl káàfù yẹn afá àkẹ́kọ́ lọ pè wọ́n ọlọ́run ọba kìràn sàmànà wọn ni lọ́lọ́run fi parí ayà yìí pé ẹni tó ń bá sàmànà man yahdihillah man yahdillah fọ́wọ́lì mọ̀tẹ̀ ẹni ọlọ́run bá sàmànà àwọn ó wò lè ráláràn sí kan tọ́tọ̀ sọ́nà kódò ò lè rí wò ní kan anẹ́bì kan gan ò lè tọ́ sọ́nà wọn ọlọ́ọ̀bà lásánà tààlà tó fi sọ fà níbi àwọn sọ́lọ̀ sọ́nà pé innaka la tahdi man ahbabta walakinna Allaha yahdi man yasha ó ní fọ́nẹ́mẹ́ wa ta'ala pé káwọn ma bèèrè tọ́sọ́nà ọlọ́wọ́ bá

wọ́lá bí olùmọ̀kẹ́rí ìrìnhùn kódà báyìí ilé èèyàn wà ní ọ̀gbọ́n ẹgbẹ́gbà tí èèyàn mọ́ sí ẹ̀lì ni ọlọ́run òjò fún mọ́ wọn kò dẹ̀ jù stop ara arábí sí ilé wọlé ma náà má ní ilẹ̀rì ìdẹ́lẹ̀bà ní ìdẹ́rẹ̀ tàbí fífì àti dákùn wọ́n náà bèèrè lẹ́rọ ẹ̀mí ara rẹ̀ tí mo sẹ́nu ẹbọ́ gún sí àti bá ní ìbọ́ òdodo sọ̀tá ẹ́ ọlọ́ndẹ̀ máwọn ẹni yíyọ tàlẹni tó fọ́nà máwọn ẹ́ tí kìbá ti àmbá náà wọ́n mọ̀ ní lẹ́bí ọ̀dọ̀lẹ̀ bí dọ̀lẹ́ ti kọ́ọ̀mọ̀n tẹ̀nẹ́zẹ̀lẹ̀ fi ìhìmù ìfọ̀kàn tí kùránì sọ̀kalẹ̀ bá ẹ́ dáàbú láàrin láti bẹ̀rẹ̀ kí kùránì tí ń sọ̀kalẹ̀ ti sọ̀kalẹ̀ pẹ̀lú ẹ̀ orú àwọn àbújá ẹ̀ wà nílùú ní mò bí ọ̀rọ̀ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó yọ pé wọn ò tí a fi àwọn òkúta ló pẹ̀lú tí a wà lórí ẹ̀ ọmọ máa wá tó sọ́nà ọlọ́run ọba òun nìkan lọ bá tí wọ́n fọ́nà ọmọ náà torí pé ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó ṣe ìdáyà ní ja'alallahu li ìdáyàtà ìdáyàtàn ìdáyàtàn ó ṣe ìdáyà ní ìdáyà méjì ìdáyàtun tawfiqiyya ìdáyàtun al-irshadiyya al-bayaniyya ìtọ́sọ́nà ìtọ́sọ́nà méjì ni ìtọ́sọ́nà at-tawqifiyya kò sẹ́nì kankan tó lágbára rẹ̀ innaka la tahdi man ahbabta ó lè fọ́nà mẹ́lẹ́ bá wọ̀ ìdájọ́ tawqifiyya ni tí ó sọ kèfèrí di mùsùlùmí Allah ni kò sí bẹ́ni ẹ̀sì lè dùtó ẹni ọlọ́run bàbá sàmàní òjì sàmàní ìdáyà àti bayan òun ní bẹ̀lọ́dọ̀ àwọn àníbẹ̀ ọlọ́run bá innaka la ila mustaqim ojú ọ̀nà tó tọ̀ lọ́mọ sàmàní àwọn èèyàn lọ síbẹ̀ ìdáyà ìrìṣẹ́ àdíyà ni èèyàn sọ́nà نعم لا راد لأمر الله تعالى ǹdọ́lọ́ ọba tó bá kaláṣẹ àlámọ̀rí ọlọ́run kò sẹ́ni ó lè dá padà kò sálágọ́rọ̀ ọ̀hún kò tó ní kò yẹn sí bíyàn sí lè tó àdìjẹ̀nú tó bẹ́ kọ́rá kò sí mẹ́láíkà kan anẹ́bì kan ọlọ́run fún ní

Bọ́lá àáyàwó ahùlù àbùdì jẹ̀mí àrà. Tí gbogbo èèyàn pátágbà tó bá ní abẹ́ sàmọ̀nẹ̀ kò sẹ́nu lè tọ́ sọ́nà. Torí náà ń kọ́ gbogbo alámọ̀rí pátápátá bí ẹ́dìlá. Allah o. Ẹni ó bá tọ́ sọ́nà òkú èrìrè. Fúdé eléyìí, kàmà wá ìtọ́sọ́nà ọlọ́run bá tí ọlọ́wọ̀ bá sàmọ̀nẹ́ rẹ̀ àwọ́ sàmọ̀nẹ́ à ìsọkúsọ gbá kò sí sọkúsọ tó tó mọ́ ìgbérùgbérí tí ọlọ́wọ̀ bá nù ẹgbọ́lọ̀ bá ti sọ ẹnu kò sẹ́ni ó lè tọ́ sọ́nà máa torí nǹkan abẹ́ lọ́bà kọ́lọ̀ mọ́ sọ wá nù وَصَفَ اللَّهُ الْكَهْفَ وَاتِّجَاهَهُ وَفَجْوَتَهُ لِانْتِشَارِ الْإِيمَانِ فِيهِ Ọlọ́run sírò inú ká ọgbọ́n bí táwọn àṣọ́bì káàkiri wà ọlọ́run ṣe ìròyìn ẹ̀ ó tún ṣe ìròyìn ẹ̀ ó tún ló ń gbà láyé òun sàn mẹ́lẹ̀ síbẹ̀ òun fánú síbẹ̀ ìgbàgbọ́ tí ń bẹ ń bẹ ni wọ́lá náà rí kù sí àǹdáàrí ọ̀rú nàrà kọ́sọ̀rọ̀ fìràún Kọ́rúnà àti gbogbo àwọn tí wọ́n ti àmọ́lé wọn kọ́dà àwọn ọ̀sọ́bílé wọn ṣe rí fún wa àmọ́lọ̀ ń sọ bínú káàfù sí rí wà ń fi fàjúwà ti mẹ́nu wọ́n náà ronú sí wọ́n náà ti tún sọ ọ̀rọ̀ ohun pẹ̀lú àwọn àsábìká ọjọ́ mìí wọ́n lórí ẹ̀nà èyàn lo 390 years ni wọ́n ń sọ̀rọ̀ ohun tí ń yọ ní jojoojúmọ́ sírò ọjọ́ kan nínú ọdún a mọ̀ rí 300 plus káwá sírò rẹ̀ times nine, ẹ́ ó rí tí ó fún wa fígọ́ ńlá nì bí tí wọ́n yọ ní ojoojúmọ́ yẹn ọlọ́run wá ń ṣe àwọn iṣẹ́ yìí lójoojúmọ́ ẹ̀ṣọ́ ìkúnlẹ̀ gúnmọ̀tí náà tí lọ́tún lè bí i wàkìlìfù nìbí ìkìnnà fàbùn lè fọ́rọ̀ gbogbo bí tó fún owó ẹ̀ kí ní bẹ̀m̀bẹ̀ ọ̀nà àbáyọ ẹ̀ ọlọ́run fi síbẹ̀ náà fún di eléyìí a kò sí bí alámọ̀rí títẹ̀ náà ṣe lè gbé bó ṣe lè ga tó Allah subhanahu wa ta'ala ní kàfàlẹ̀ rẹ̀ náà wo ala kulli shay'in qadir من لاحظته عناية الله فكل الحوادث له أمان àmọ́ tító bí ọlọ́run pẹ̀lú inú ṣọ́ọ̀tù káàkùkà wà yìí inú àwọn àǹfàní tá mú lábẹ́ áyàta wà lérí ẹ̀yí òun ní pé gbogbo ẹni yóò tí ìmójútó ọlọ́run ọba tó bá wà pẹ̀lú ẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ sí tí máa ń ṣẹlẹ̀ sí pátá àwa dì fọ̀kànbalẹ̀ fún adì gbádùn ẹ́ tàbíwò bá dé adọ́ládọ́là fún ẹ́ tí fùkùnkùn bá dé ẹ́ táwọn ọ̀tá bá gbéra wípé afẹ́fíyà jẹ́ ìyàyọ́dẹ̀ tó dìkẹ́ fún ẹ́ tó bá laná kọjá ìgbádùn ọdẹ wà wájú fún òkè ìṣòro rẹ̀ títí tí ń gùn ẹ́ afárá ọlà ní ó tó jẹ́ fún òun ní pé gbogbo tí bá ti ń jẹ́ tí ìmójútó ọlọ́run ọba bá bẹ pẹ̀lú ẹ̀dá kan gbogbo ṣòro rẹ̀ ọdẹ̀ máa jọ láyọ̀ máa jọ ọ̀dà fún ojú ni ọmọ sọ náà ẹ̀dẹ̀rẹ̀ yóò dẹ̀ tó máa gbé sùtákò fún náà eléyìí gbogbo wa náà ẹjá sí ọlọ́run ọba dé bá fi rí kí ọlọ́run bàbá yìí ìgbàgbọ́ wa ká mójútó àwọn iṣẹ́ olóore ká mójútó ìkẹ́ ń bẹ lọ́dọ̀ ọlọ́run ẹ̀san ń bẹ lọ́dọ̀ ọlọ́run tí ma kọ́kọ́ fi ń san àwọn ẹni ẹ̀ láyé kó tó kẹta lẹ̀kẹ̀yàmà ẹmẹ́jà fi tọ́ ọlọ́run lẹ́ wallahi ọlọ́run bá lẹ́sàn títí ń san àwọn ẹni ẹ̀ láyé tó tó ti sẹ́wọ́n lálẹ́kẹ̀yàmà tí bá wọn ilé ìgbọ́ ọlọ́run bá gbọ́ ni ẹwọ́n wò ó wọ́n bẹ lójú oorun bá jẹ́ gbogbo bá àwọn àtàwátà ń sọ́lọ yìí kí wọ́n mọ́ bẹ lójú oorun fún nǹkan di 390 years ọlọ́dẹ̀ mújú wọn so kọjáwọ́ àánú rẹ̀ kọjáwọ́ ẹ́ ìkẹ́ rẹ̀ ìmójútó rẹ̀ wọn ní gbogbo ọjọ́ ní gbogbo àkókò ní gbogbo tí a fi wà nínú bẹ̀ ọlọ́wọ̀n bá mójútó wọn àwọn ní zikiru ń mọ́ ìgbàgbọ́ tí a bá sùn náà ní o wọ́n kàn bẹ lọ́run ọlọ́jẹ́kùn olóòrùn sílẹ̀ ọwá mójútó wọn abẹ́lọ́gbà lásánàtàlá kó sàwà náà lẹ́ni ẹ̀ o ìgbàgbọ́ wa ìbẹ̀rù ọlọ́run àti ìgbàgbọ́ tàbí dẹni ẹ̀ kọ́lọ̀bà kọjọ kọ́mọ̀ fi wọ́n wá ẹni ó ti ṣe fún nínú wa kọ́lọ̀bà kó tó jẹ́ ní gbídàgbà sókè sí ó sàlékún rẹ̀ náà ẹ̀sùn كان يكرمهم الله وهم نائمون

hátì wọn dátẹ́lẹ̀ kídì wọn dátẹ́lẹ̀ ẹ̀dọ̀ wọn dátẹ́lẹ̀ fún tí wọ́n dá lẹ́yẹ́ ọlọ́run èyí ṣe bẹ́ẹ̀fẹ́ dá àmúgbé tí wọ́n kalẹ̀ pé special ni a gbé kalẹ̀ fún yán yẹ́ mọ́ bá lọ ẹ má sẹ̀fẹ̀ mìíso ẹ má sùn ṣe bí ibá sí ọlọ́run ọba ni ó yí gbogbo bọ́lọ̀ sí ma ń tẹ ọ̀rọ̀ ẹ̀dá bọ́lọ̀ sí ma ń ṣe ìgbà ó yí padà nítorí wọn wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ jọ òun wà sí kẹmìyẹ́sìnà lọ́hùn bí àwòrìyà ìdúnà ìyìn bẹ́ẹ̀ni láti sọ kókó múra sọ́rọ̀ gbàgbọ́ rẹ̀ bẹ́ẹ̀ni láti sọ kókó ah, sí àwọn iṣẹ́ rẹ̀ ọlọ́run ló fèé fún ọlọ́run ti fẹ́ tẹ̀lá nẹ́bì tó kọ́ láṣẹ tẹ̀lé ìlànà àwọn ènìyàn síwájú tó yọnú sí kí wọ́n ní olè rẹ̀ lẹ́ni tọ́lọ́run ó yọnú sí

تداورت أي مالت الشمس الهائلة أكثر من مئة ألف مرة من أجلهم. الله أكبر òun ni ọlọ́run kọ̀ǹtó rẹ̀ tó bá yọ yóò kọ̀ǹtó rẹ̀ tó bá fẹ́ wọ̀ yóò kọ̀ǹtó rẹ̀ ó lé ní 10,000 times tọ́lọ̀ fi kọ̀ǹtó nǹkan yìí ẹ́ nígbàtà wọ́n lọ wo wọ́jọ́ tí ń bẹ nínú ọdún kan times 309 ó rí pé thousands ní ìkan rẹpẹtẹ yìí kọlọ̀bà Allah subhanahu wa ta'ala ọjọ́ kọmọ́ dáwọ́ àánú rẹ̀ dó fáwọnà tàíwàs يهيئ الله له خلقه ويسخرهم له تأمل كيف سخر الله الشمس من فتله ẹni bá sòdòdó pẹ̀lú ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ dúró dáa ẹ̀sìn tó ń ṣe ó ṣe nítorí tọ́lọ́n ó ní ìkìlá olódodo owó amúnáfìkì inú àlámàlẹ́ ẹ̀sìn ẹ̀ ọjẹ́lógún jẹ́lógún kò sílẹ̀ ó ti bá mùsùlùmí ṣe àwọn oníṣẹ̀ǹṣe wọ àti wọn náà ni ọjẹ́lógún jẹ́lógún bó ṣe ń bá wọn arúsúnà ṣe ó ń bá wọn níbi ìjà ṣe ọjẹ́lógún jẹ́lógún bó ṣe ń darapọ̀ máa ti ń sinú ọ̀lú tó darapọ̀ mọ́wọ̀n ọ̀daràn ọ dara ń sòdódó ojú títọ́ lọ́wọ́ ọba ní kọ̀kọ̀rẹ́ àti ní gbangba rẹ̀ ẹni bá ṣe bẹ́ẹ̀ Allah subhanahu wa ta'ala tí ó sàn nínú ọba àfánà ọlọ́run yóò kàn máa dúpẹ́ fọ́lọ́ ni yóò mú tọ́ sọ́nà wá bá gbà lágbájá ẹ̀yà ṣìnkara ìfàn lágbájá mọ́wọ̀lì ìdákanáà ọlọ́wọ́ kan mú àánú rẹ̀ wá bá torí pé wọ́n náà ronú sí bọ́lọ́wọ́n bá lásán àtàbí rọ ohun bó ti tó ìbẹ́dà ẹyọkan tó máa torí kan tó tí ó tí ó ti bí yá báyìí ẹ̀dẹ̀ ọ̀kan náà wá wọ ẹ̀dá tó tóbi tí nǹkan tí ń yọ sí gbogbo ayé ọlọ́ọ̀bá wá rọ̀wọ́ nítorí àwọn إن أراد لك ربك رحمة مخلوقاته بأمره

oòrùn ní ọlọ́run ọba ó chíǹjì ìrìn àjò ẹ̀ nítorí àwọn mùmínì kan tí wọ́n wà lójú oòrùn Allahu àwọn sùn sẹ́ sẹ́gbé bọ́yá ni wọ́n máa lọ bá ah, ọlọ́run ò ibi tá wà yí pé eh, ìdákun mọ́jẹ́ kórùn yóò ní wálà tó mú bá pàápọ̀ ẹ̀jẹ̀ wá lè máa gbẹ̀ ara lè máa gbóná àbí ẹgbẹ́ lè máa bẹ lọ́wọ́ ah, ọlọ́run gbàdúrà ọlọ́run á fún ń bá yí òrùn lè ṣe wọ́n léṣe ọlọ́wọ́ àzọ̀kú tó rùn bá yọ ní tàzáwàrú àǹkáfihìn Allah subhanahu wa ta'ala yóò wá sí kí ni o yóò jẹ́ kí ẹ̀rì ajé kí oòrùn ní kọ́ yẹ̀ bá fún wa Allah subhanahu pé wàtàrọ̀ sham

Naam. Ah, ni Allah subhanahu wa ta'ala ló sọ pé wa náà rí bóòrùn ṣe Oòrùn ní àwọn ma bábá rẹ̀ ṣe tó. Àmọ́ wọn yìí, Allah subhanahu wa ta'ala torí àwọn òmìnir kan, ọwá chíǹjì ìrìn ẹ̀. Àwọn ò lè àmùyí tí wọ́n wà lójú oòrùn wọ́n sùn ọlọ́run lẹ́ tí ń dìrìn àjò oòrùn fún wọn kó mọ́ bá ní wọn lára kìíṣẹ́ kan kìíṣẹ́ méjì kìíṣoṣù kan kìíṣoṣù méjì kìíṣọdún kan kìíṣọdún méjì kìíṣọgọ́rùn kan kìíṣọgọ́rùn méjì kò sí katọ́lọ̀n fi ròyìn wọn wallahi iman at-tawhid afọ́lọ́wọ́n bá bẹni kọ̀kan wá ẹjá mújú tó táwọn gidi wa ìjọba ń sàlàyé ìgbàgbọ́ fún wa ẹni ó fẹ́ tún gbàgbọ́ wa sí wallahi ní tó fẹ́ tún ṣe so

نعم كيف لا يضجر أشياء صغيرة من أجلك ọ̀pùdá sílẹ̀nùsẹ́ ti ti ẹ bóyá òrìṣẹ́ wọn aṣẹ́ láti wá chíǹjì kékeré ní àlámà yìí rẹ̀ àbí ọwọ́ owó ètí ìrówó àbí ọwọ́ ọmọ ètí ìbímọ àbó bí o tó ní ìjà lékún tó kó wá fọ́ ní kékeré hùn ọba tó ṣe ńlá ńlá tí kọ̀ǹtú gbogbo ayé nítorí ẹ̀dá kan tó wà lójú oorun ní ọ̀wá lè mójútó àlámọ̀rí kékeré ti jẹ kó wá fi nǹkan kékeré tó wá kó fi lé ọlọ́wọ́ nǹkan yẹ kéré sí tọ́lọ̀ ń lè ṣe gan ọlọ́run ọba lè ṣe àmọ́nú àwọn tó kéré nù tọ́lọ́run ọba lásán àtàrà máa ṣe ní tó rọrùn pọ̀ fọ́lọ́mbà láti lè ṣe ìbílì láì ní ìdàmọ́ rárá bí tẹ́lẹ̀ wo lè mọ̀ náà sórí ní tó kàn nídìí ẹ́ ọkàn nídìí kọ ma pè ọlọ́wọ̀n bọ̀bọ̀ lọ́rẹ̀ ni ẹ́ kò dẹ̀ tún sí ìrúngbà rẹ̀ sọ́lọ́run jọ dá èyí títẹ̀ nìkan ní wò kò wọ àwọn tí òun gẹ́ tó lóore tó gbé tọ́lọ̀wọ̀n ọba tó bá ṣe irú tó ṣe fóun tó bá ṣe fáwọn ẹ̀dá mi àwọn tó máa dúpẹ́ tó ah ọlọ́run ah dúpẹ́ fún ọ kódà àwọn fẹ́ẹ̀lọ pé ah àmọ́ ah, ẹ́kò tó sóre tó báyìí fún aláyé mọ́ inú oníranran tọ́lọ̀run ṣe fún àmúhùn ronú débẹ̀ ọwọ́ tí wọ́n lòun àwọn kan wọ́n bí wọn

ọmọ tó tẹ́ kó ti banújẹ́ brain ní àwọn kan sàfẹ́kù rẹ̀ bí wọ́n tẹ́ múnà lẹ̀ ní ti tẹ́lù ní ìsẹ́ máa múnà lọ tọ́kà sàdédé ma rẹ̀ níbi tí ó jẹ́ kó ti ma rẹ̀ ní ọ̀rà ní ó tún dé sí ní àdẹ́wọ̀ ọlọ́ni ó dẹ̀ sí ti ẹun pé gbogbo àwọn nǹkan mìírí tó ṣe fún yìí ọ̀pọ̀ púpọ̀ tó bá ronú sí dáadáa ọ̀pọ̀ ẹ̀rí ò lè tán wọ́n mọ́ bí kó mi ní ẹ̀mà sí ìdẹ̀ra tí ń tẹ lọ́dọ̀ yíhun àtọ̀ àjà Allah ló ti wà aláàtọ̀ọ́sára ló pèsè rẹ̀ tẹ bá ka àwọn orí ọlọ́run kan ni so wa ẹjá mọ̀ fọ́lọ́run ká máa fún ẹ́ kama kama kama máa

ọlọ́run ọba lẹ́ni tó yẹ pé wà máa rò wípé aburú ló ṣe fọ́ dáadáa ni Allah subhanahu wa ló ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa a fún di eléyìí a dùn níbi tí a dé nítorí bóyá lè rí question and answer àti nítorí ìtọ́ insha Allah ta'ala tafsiri yìí yóò tẹ̀síwájú tó bá jẹ́ pé wọn ò bá rúṣù inshallah ta'ala bí ìrìn àjò tẹ̀síru ṣe máa lọ àbí àwọn dùrúsù ní ní after Ramadan inshallah ta'ala àwọn ilétò wọ́n ma fi léde wọ́n dẹ̀ tí máa kéde rẹ̀ fún wa àrídẹ̀lẹ̀ náà Allah subhanahu wa ta'ala nínú Ramadan ọdún yìí amú tafsiri Suratul Ibrahim àpàyẹ alhamdulillah bákanáà ni amú sí Suratul Ọlọ́run sọ fún wa nínú Suratul Kahf tí àdánwò bá bí a ti bá fìtínà lò tí a lọ́n fi yọ wọ́n kúrò fìtínà òun lẹ̀kọ́ tí a ń kọ́ nínú ṣúwàtòká ní ṣúwàtòká fún akọ́ wa nínú àwọn ọ̀tàn tó wá mú wá àti múta àwọn ṣúwàtòká ó tún kú tàwọn míì ẹ́ tí a tún máa tún gbéyẹ̀wò ó ṣe ṣe àkọ́jọ pé ní ẹ̀yìn Ramadan a tún máa tẹ̀síwájú nínú àwọn abala yìí ó dẹ̀ ṣe ṣe kọjọ pé a tún fi kọ́ kọjọ pé ní Ramadan ọdún tí ń bọ̀ ní a tó máa rí àmá pàtàkì jùlọ bí àwọn ilé tó bá ṣe decide sí òun ni a ṣe tó máa gbọ́ tó bá di ẹ̀yìn Ramadan a ń bẹ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala pẹ̀lú àánú rẹ̀ pẹ̀lú títóbi rẹ̀ kọlọ̀bà Ramadan yìí kọgbà níjọsìn fún wa kọjọ jáde kọ má ra ìsan wa láre kọ má jẹ ká sàwátì tó bá jíjọ ọgbìn di àlìkíyàmọ̀ pé à lọ sí tẹ́fsìrì ah ìrìnà máa ṣe tẹ̀sírí ọlọ́ọ̀bà lásùn àtàlá kọmọ̀ ìjẹta wà àti inú sùn ẹsẹ̀ rí wa ó jẹ́ ká bá ń pípé pé ah alhamdulillah alhamdulillah kama bẹnu àwọn tó ma dúpẹ́ náà gbàlì jẹ́nà kama bẹnu àwọn tó yẹ pé lé iná jẹ́ sábà bí okun foríire fún láìbí àti ní alqiyam àbẹ̀lọ́ọ̀bà lásùn àtàlá kọjọ jáde kó gbà níjọ sí fún wa kókàwàkún lẹni tó yẹ pé iṣẹ́ eré tá a ṣe lọ́dún yìí kó tún jẹ́ ọmọ lẹ́nu ìtàtùmọ̀ sínú tèmí kó tún ń kọ́lọ̀ ọba kó ajíká sọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé lórí ìgbàgbọ́ lórí àlàáfíà ara lórí ẹ̀sìn ohun tó yè kóró lórí àlékún lórí ìṣètò ọlọ́run wa kúkà kúnnà ọmọ ìjẹ́nà ọbọ̀kùn ẹrú ọbọ̀kùn wa kó nínú ọkùn ọmọ náà kó àforíjẹ́ ọlọ́wọ́n ọba tí bínú rẹ̀ ní gbẹ̀yìn rẹ̀ kọlọba kọjọ kó ṣe fún alátinú rọmọdọ́nù yìí kọlọba kọ́ ákàwà kún ọmọ àrìjẹ́nà akólẹ́kọ́lẹ́ hàzà sáfúríwọ́lẹ́kún wasallallahu wasallam ala nabiyyina muhammad wa ala alihi